الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على رسوله النبي الكريم الذي تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أقول فهم الله سبحانه وتعالى أتركاتي لإخوان سواجه النبي صلى الله عليه وآله وسلم أتركوا وأرى لك وصحابه àti gbogbo olùsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìlànà nàbì sallallahu alayhi wa sallam olùrí ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam olùlò àgbọ́yé àwọn salaful ummah títí di ọjọ́ ìkẹyìn. eléyìí tí. yóò máa wáyé nínú ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni hadith sabah fajri talk ìdánilẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a ti máa ń kà fún wa àwọn oríṣi ìtira oríṣiríṣi ìtira tí àwọn onímọ̀ nípa Islam aleykum salaam wa rahmatulahi alayhim tí wọ́n kọ́ láti ṣàlàyé alámọ̀rí ẹ̀sùn fún wa ṣùgbọ́n nínú Ramadan a máa ń a máa ń lo àwọn àsìkò yẹn <clears throat> a máa ń lo àwọn àsìkò Ramadan fún Kùránì nìkan àwọn tíra tí a ti máa ń kà tẹ́lẹ̀ a máa ń da jóná láti lè ní al-iqbal ìdájúkọ eléyìí tó pé fún al-Qur'an al eléyìí ni ìlànà bí a ṣe máa ń ṣe àwọn ọ̀nà lẹ́kọ̀ọ́ yìí. láwọn ìgbẹ́lú gbọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú nínú suratul Ghashiyah ìtumọ̀ sura yìí tafsiru suratul Ghashiyah wọn náà ni a máa tẹ̀síwájú nínú ẹ̀. abẹ́rẹ́ láti rí àyà ẹlẹ́kẹrin. أعوذ بالله من الشيطان الرجيم تصلى نارا حامية الله سبحانه وتعالى ó ń tẹ̀síwájú níbi àwọn ìròyìn eléyìí tí ó ń sọ tó ń ṣàlàyé nípa àwọn ọmọ náà àwọn kèfèrí àwọn tí wọ́n yẹpẹrẹ lọ́jọ́ gbẹ̀dà kìyàmà àwọn àlàyé tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń ṣe fún wa nípa wọn ọlọ́wọ́n bá ń tẹ̀síwájú nípa àwọn àlàyé yìí. Ah, ọlọ́run bá ní tẹ̀sílá náírà hàmìyà àwọn tí wọ́n yẹ pẹrẹ lọ́jọ́ gbéra kìyàmà àwọn ojú tí wọ́n yẹ pẹrẹ yìí tẹ̀sílá náírà hàmìyà wọ́n wọ iná eléyìí tí ó gbóná jẹjẹ tẹ̀sílá náírà wọ́n wọ iná kan hàmìyà. iná tí ó gbóná jẹjẹ ni. iná yìí ọ̀dùnhámiyà wàṣítàdà haruha iná tí wọ́n ti gbóná ni tí ooru bẹ̀ tó fi gbóná tó le koko inú náà yìí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ni wọ́n wọnú ẹ̀ lọ́jọ́ gbẹdà kẹyàmà. kìrọ́ àmì jìlọ níbi gbólóhùn tọ́sílà. kìrọ́ra àwọn ará Kúfà àwọn àmà àmàtùkùrọ̀ ìkúfà òun náà ni pẹ̀lú pé wọ́n fún táàyàn ní fatha tọ́pìlà. ṣùgbọ́n kìrọ́ra Abu Amr. èyí tí abu amr tó kà ó ti yé ó ní fúsùlà lèdómítà ó ní qira'atu abi amr qira'atu abi amr. nǹkan táwọn ní ẹ̀tìbáàrù fún òun náà ní sísọ́ọ̀mìn àìní àníyá tòdìyẹ tutla náírán hàmìyà tusqa min aynin àníyà so nǹkan tó ní ẹtì bá rò fúnta fi kà á pẹ̀lú pé wọ́n fún táyọ̀ ní gómìnà ni. àwọn onímọ̀ ìjẹ́ pé wá pé sẹ̀rọ̀ méjèèjì náà ni ó lálàáfíà ìtumọ̀ méjèèjì náà ló lálàáfíà méjèèjì ìtumọ̀ rẹ̀ lálàáfíà. náà eléyìí tí èyí tí a bá kanu kẹwàá à méjèèjì ó ṣe déédéé ọlọ́run bá lọ́sùn kánú tó lọ́sọ pé túsọ̀ mìnàí ní àníyà túsọ̀ mìnàí ní àníyà ọlọ́run bá lọ́sùn kánú tó lọ́sọ pé àwọn tí wọ́n wọ náà yìí àwọn tí ó yẹpẹrẹ lọ́jọ́ gbọdọ̀ kẹyàmà tí wọ́n wọná tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ń fún wa nílùú nípa wọn yìí ọlọ́run bá ní tú sọ ọlọ́run bá ní wọ́n máa fún wọn mu omi tí wọ́n máa fún wọn mu mìnàí ní àníyàtì wọ́n máa fún wọn mu omi tó gbóná jàjà omi tó yẹ sí pé ó dé òpin níbi gbígbóná ó sì dé òpin níbi ihò irú omi bẹ́ẹ̀ ni wọ́n máa mu oye báyìí sìn irú omi yìí náà ń pè ní àníyà àníyà omi tó hó omi tí ó gbóná omi tó dé òpin tó dé òpin níbi gbígbóná àti níbi ihò ọ̀nà máa ń pè rẹ̀. ẹ rí i pé ọlọ́run bàbá ọ̀sùn fáwọn sáà sọ ń bò mí ọlọ́run ní yatufuna baynaha wa bayna hamimin àn nínú sọ́ọ̀tù rahman dàbí. yatufuna baynaha wa bayna hamimin àn wa bayna hamimin àn. so àn yẹn òun náà ni ọlọ́run bàbá ọ̀sùn fáwọn náà pé àníyà àbí ẹ̀kọ́ ni. تسقى من عين آنية آه. أفوى ابن جرير الإمام ابن جرير الطبري وأن قوله بلو لغة تسقى من عين آنية أي تسقى أصحاب هذه الوجوه من شراب wọ́n ní min sharabi aynin qad ana harruha wọ́n ní tusqa min aynin aniyatin wọ́n ní túmọ̀ ní pé tusqa ashabu hadhihi alwujuh wọ́n ní àwọn tí wọ́n ní àwọn ojú tá a sọ yí pé yóò yẹ pẹ̀rẹ̀ lọ́jọ́ gbéra kìyàmà yìí àwọn ọmọ náà tí ọlọ́run bá lè kíra ń ròyìn wọn yìí ọlọ́run bá ní wọ́n mọ̀ fún wọn mú min sharabi min sharabi aynin qad ana harruha wọ́n mọ̀ fún wọn mú níbi àwọn omi orísun kan tó yẹ sí pé qad ana harruha omi tó yẹ pé gbígbóná rẹ̀ ó ti dópin fa balagha ghayatahu fi shiddati al-harri omi yẹn ó dé òpin ó dé pinnu níbi lílágbára gbígbóná rẹ̀ wọ́n wá ní wàbí nahwi alladhi qulna fi dhalika qala ahlu ta'wil wọ́n ní irú nǹkan tá a sọ yìí níbirú eh, nínú àyà yìí òun náà làwọn afọ́ onítùmọ̀ nípa tafsir àwọn tó ń jẹ́ ahlu ta'wil àwọn tó ń jẹ́ oní ìmọ̀ nípa ìtumọ̀ al-Qur'an náà nìyẹn wọ́n mú ẹgbẹ́ wa látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ́bì rahima tó sọ wípé hiya lẹ́tì kọ̀dùkọ́lá àníhà ayé harruha. wọ́n ní òun náà ni omi tó jẹ́ sí pé gbígbóná rẹ̀ ó ti pẹ́ tó ti gùn gbígbóná rẹ̀ ó ti gùn gan tó ti pẹ́. Naam. Ah, Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àyà tí a kà yìí. Irú omi tí wọ́n mọ̀ fún àwọn ọmọ náà. Àwọn tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala yẹ sọ̀rọ̀ wọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà. Irú omi tí wọ́n mọ̀ fún wọn mu nínú náà. Lẹ́yìn tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala sàlàyé fún wa tọ́lọ́run bá lè gbà tó ti ṣáájú mú ìró wá nípa wọn wípé wọn ò wọ iná tó gbóná jẹjẹ lẹ́yìn rẹ̀ ọlọ́run àdìgbà jẹ́ kó yọ pé omi tó sì máa fún ọmọ nínú iná náà omi ìyá náà ni nítorí ẹ̀ sábà bí wá lérè wípé ǹjẹ́ àwọn ọmọ náà ṣé wọ́n máa mu nínú náà á ní bẹ́ẹ̀ irú mi wo náà máa mu á ní omi tó gbóná omi tó yẹ pé ó gbóná dé òpin kódà alimami Baghawi rahimahullahu ta'ala inú tafsiru tiwọn sọ̀gbà tó ń sọ̀rọ̀ nípa eléyìí wọ́n ní qala al-mufassirun wọn láwọn afọ́n ní tafsir sọ yìí pé law waqa'at minha qatratun ala jibali dunya lathaba wọ́n ní omi tá à ń sọ yìí ibi tó gbóná dé tí ètí kankan nínú omi yẹn tó bá kán sí orí òkè ayé tá a wà yìí àwọn òkè bí òkè zébí àwọn òkè tó bá kan sí òkè ó sì yọ èkí kankan nù mí yẹn ni o. لو وقعت منها قطرة على جبال الدنيا لذابت tí èkí kankan nínú omi tá à ń sọ yìí tó bá kán sí àwọn òkè tí ń bẹ nílé ayé yìí òkè yẹn ó sì ṣe kí yóò sì yọ níbi tí omi yẹn tó gbóná dé náà tábàwọ ni ìbáyìí a rí wípé àlékún ìyà ní ń jẹ fún wọn omi àǹfààní tó yẹ kó ṣe òun náà ni kí ó tutù ara àbí nígbà tára bá ń gbóná kó mi kó tutù ara tí ó sì máa jẹ́ ìgbádùn ó sì máa rẹ̀ ń gbẹ àbí so àǹfààní omi nìyẹn ṣùgbọ́n mi táwọn ọmọ náà máa mu kò ní ṣe wọ́n láǹfààní yóò tún máa jẹ́ àlékún ìyà fún wọn omi tó yẹ sí pé kódà fún wọn bá mu mi ó ṣe ń lóore fún wọn ju kan mú omi yẹn lọ òǹgbẹ́ ó sì máa gbẹ wọ́n nítorí gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú nǹkan tó gbóná omi ara rẹ̀ ó gbẹ yóò máa bùkátà omi eléyìí tí ó fi tutù ara àbẹ́ẹ̀kọ́ ni ẹni pé tàbá tẹ̀yìn bá wà nínú òrùn èèyàn máa ń tètè ní bùkátà sómi nítorí pé omi ara ó máa gbẹ eléyìí táwọn òyìnbó ń pè ní dehydration àwọn òyìnbó sọ pé dehydration ṣẹlẹ̀ omi ara ń gbẹ omi ara máa gbẹ èèyàn níbi omi tí èèyàn máa mú láti lè máa tutù ara láti lè máa láti lè máa láti lè máa mú ìrọ̀rùn wá bá ara láti lè máa rẹ òun gbẹ láti lè máa gbé ìnira kúrò fúnra ẹni ṣùgbọ́n àwọn ọmọ náà yìí bó jẹ́ pé ibùgbé wọn ibi tó gbóná jẹjẹ ni tọ̀sílánà rọ̀nṣáàmìyà ibi tí wọ́n wọ̀ tí wọ́n máa gbé inú iná tó gbóná jẹjẹ ni fẹ́ pé wọ́n máa ní bùkátà sómi tó tutù nítorí àti rẹ̀ǹgbẹ́ àti nítorí àti tutù ara wọn ṣùgbọ́n ṣe ń ní bùkátà sómi tó yìí omi tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala fún wọn nínú ẹ̀ omi tó yẹ sí pé ó ní agbára ni omi tó yẹ pé ìnira bẹ pọ̀ yóò tó máa di àlékún ìnira wípé wọ́n wà nù náà tó gbóná wọ́n tún wá mu omi tó yẹ pé ó gbóná dé òpin eléyìí tí alimami bàbá yìí sọ wípé ibi tó mi yẹ gbóná dé tí èkí kankan nínú omi yẹn tó bá kán sí orí òkè àwọn òkè tí ń bẹ láyé yìí òkè ó sì yọ ẹ wo omi yẹn ẹ wo bí òkè ṣe bó ṣe le koko tó àpáta ẹ wo bí àpáta ṣe le koko tó tómi ẹ bá kán sórí àpáta yẹ wá yọ báwo wá ní èèyàn tó yẹ pé ara rẹ̀ rọ̀ yóò le bí àpáta so gbogbo àwọn eléyìí báyìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fi ń ròyìn fún wa nípa iná báwo ni iná báwo ló ṣe burú tó báwo ni ìnira tó wà nù náà báwo ló ṣe pọ̀ tó. ọlọ́wọ́n bá Allah subhanahu wa fi lè yọrin fún wa. ọlọ́wọ́n bá lè sọ wípé ọlọ́run tẹ̀síwájú ọlọ́ni lahum ta'amun illa min dari'. Allahu akbar. ọlọ́wọ́n bá ní àwọn ọmọ nẹ́ta ń wí lahum ta'amun ọlọ́wọ́n bá ní wọn ní oúnjẹ kankan fún ọmọ jẹ. lahum tọ́hámù ọlọ́run bá ní wọn ní oúnjẹ kankan jẹ ilá ní ọlọ́run bá lọ́sùn máa tara ní àyàfi láti inú bọ̀ríyà ẹ̀ oúnjẹ tí wọ́n máa jẹ bọ̀ríyà ẹ̀ ni igi kan ló ń pè ní bọ̀ríyà ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá igi yìí lọ́dọ̀ àwọn ará Hijaz wọ́n ń pè ní shibrik hmm, ashibriku ashibriku òun náà ń pè orúkọ igi yẹn lọ́dọ̀ àwọn ará Hijaz sẹ́rí igi yẹn poison májèlé májèlé nìdí yẹn orí báyìí sí àwọn àfáà mi nígbà tán tiẹ̀ ń sàlàyé wọ́n ti kó báyìí pé igi yẹn náà ni azakum azakum ó ti báyìí sọ́nà balẹ̀ já sọ wípé inna shajarata azakumi ta'amul asim àbí ọlọ́ọ̀bá ń dájúdájú igi azakum ta'amul asim oúnjẹ àwọn ẹlẹ́ṣẹ̀ ni oúnjẹ ẹlẹ́ṣẹ̀ ni àbí so àwọn kan sọ wípé òun náà lè zọ̀ rí ẹ̀yẹ náà ọlọ́run bá nílé ìsàlẹ̀hùn fọ àmọ́ ọlọ́run bá ní kò sí oúnjẹ kankan fáwọn ọmọ náà tí máa jẹ ìlà ní ìdọ̀rí rẹ̀ àyàfi ìdọ̀rí rẹ̀ eléyìí ló ń jẹun oúnjẹ yìí náà. oúnjẹ ìyà náà ni ó túbọ̀ sí pé tọ́mátòmí wálé yìí náà bákan náà wípé sí àwọn ọmọ náà tí wọ́n máa jẹun á ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n oúnjẹ wo á ní oúnjẹ ìnira omi tí wọ́n máa mu omi ìnira ni omi ìyà ni bẹ́ẹ̀ náà lóúnjẹ tí wọ́n máa jẹ àwọn nǹkan méjèèjì àti omi àti oúnjẹ méjèèjì ìkẹ́ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa ń fi wọ́n ṣe ọ̀kẹ́ lọ́lọ́run bá àlejò máa ń fi wọ́n ṣe ṣùgbọ́n ti tàwọn ọmọ iná ìyá lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala fi ṣe fún ọ. torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó ní kápá lórí gbogbo ni ọba tó yẹ pé ó dá àwọn oúnjẹ fún wa nílé ayé àti mímu àtàwọn nǹkan tá à mú omi fún wa nílé ayé kó bá a lè máa jẹ́ ìkẹ́ fún wa ká lè bá a máa rí ìtẹ̀mí ayé ìrọ̀rùn ká máa rí gbé. ọba yẹn náà lọ́ba tó dá jíjẹ àti mímu fún àwọn ọmọ àlìjẹ́nà tó sì ṣe ní nǹkan tí ó sáǹfà ní ju táyé lọ ó dùn ó sì lóore ó sì dá ju táyé lọ ọlọ́run ọba náà lọ́ba tó tún wá dá jíjẹ àti mímu sínú náà ọwá ṣe ní tí ó burú tí ó sì máa jẹ́ ìyà tí ó sì máa jẹ́ ìnira tí ó máa jẹ́ ìnira ẹ̀yin náà wo bọ́lá ọba àdìsẹ́ láti ròyìn omi tí wọ́n máa mu ta kàtán oúnjẹ tó tún wá máa jẹ náà ní ọlọ́ọ̀bá ní lẹ́yìn sádàbùn tọ́ àmún ọlọ́ọ̀bá ní kò ní sí fún wọn ní jíjẹ kò ní tó ń jẹ kankan fún wọn máa jẹ ilé àmì ẹ̀bọ̀rí ẹ̀ àyàfi látinú ìgbẹ̀bọ̀rí igi ẹ̀ ni wọ́n máa jẹ wọn làwọn aróyìn yẹn fọlọ́wọ́ bá nìkan wá jẹ́ kó yé wa pé ká lè bá mọ̀ pé oúnjẹ tí wọ́n máa jẹ yìí oúnjẹ tí kìí ṣe ìkẹ́lẹ̀ gẹ́gẹ́ bó oúnjẹ ṣe máa ń jẹ kìí ṣe oúnjẹ dáadáa oúnjẹ tí ó ṣàǹfààní ni oúnjẹ ìnira ni kò ní tí wọ́n láǹfààní tá a máa ń fẹ́ kó oúnjẹ ṣe lára ìnira ni ó máa kó bá wọn ọlọ́wọ́ bá ní la yusminu wà la yughni ìjú rẹ̀ ọlọ́run bá lè ka àwọn àǹfààní méjì tá a máa rí níbi oúnjẹ tá a máa torí oúnjẹ tá a máa torí ẹ̀ jẹun láàyè nínú a máa ń jẹun nítorí kí ara wa lè dàgbà ká lè bá a sanra ká lè bá a lára kí ìdàgbàsókè lè máa bára wa àbí ọlọ́run bá ní láàyè nínú oúnjẹ tí wọ́n máa jẹ yẹn láàyè nínú kò ní ṣe wá láǹfààní ìdàgbàsókè ara wọn ní sanra pẹ̀lú oúnjẹ yẹn wà láàyè ọ̀rọ̀ ní ìmìjú rẹ̀ oúnjẹ yẹn sì ní kò ní rọ̀ wọn lọ́rọ̀ kú ní pípa tẹ́sùmọ̀ yìí pé ara àwọn iṣẹ́ pàtàkì méjì ń yẹ sí lára ni a máa ń jẹun nítorí kálíbà rọrọ̀ fún bí ebi pépé ebi ìnira ni ìnira tó lágbára gidi gan lébi abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá kọ́mọ̀ tòbi pawá o torí ẹ̀ tọ́lọ́run bá lè kí wọ́n fẹ́ dán yẹn wò ọlọ́run bá lè kí wọ́n àwọn ìnira tọ́lọ́run bá lè kí wọ́n fi dán yẹn wò lè bí wà wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i tó kálíbà wọn pé ìnira lébi ọlọ́run bá lè kí wọ́n máa dẹ ibi a máa dẹ ibi síyàn láti fi àdáwò kàyàn láti fara nìyàn torí pé ìnira ni ẹ̀rí pé tẹ́bí bá ti ń pààyàn gbogbo ẹ̀yà ara èèyàn gan kò ní ṣiṣẹ́ dáadáa mọ́ torí pé ìnira ọmọ báyàn gbogbo tí wọn máa wá káàkiri nígbà yẹn òun náà ní báwo ló yẹ fẹ́ gbé ìnira yẹn kúrò pẹ̀lú pé kó rí nǹkan tí ó jẹ tí ó rẹ̀ tí ó ṣe kí ni tí ó tí ó tí ó tí ó rọ tí ó rọ lọ́rọ̀ kúrò níbi ibi yẹn tí ó gbé ibi yẹn kúrò fún. tábà tó wá róúnjẹ tán á tó wá tẹ̀ka irú oúnjẹ wo ló tó sàǹfààní wa kò ń ṣe wípa kàfẹ́ jẹun lásán tó ti pa fẹ́ rẹ tó ń torípa fẹ́ nítorí pa fẹ́ bí abùkátà ebi ònìkan kọ́là tó ń jẹun àtún lẹ́yìn tá a bá rí pé àti irú oúnjẹ tí ó bí abùkátà ebi tán á tún wá sẹ̀sà pé irú oúnjẹ wo tí ó ti ara wa lóore àbẹ́ẹ̀kọ́ ni àwọn oúnjẹ asara lórí láti máa wá káàkiri àátún máa wá eléyìí tó tún dùn lẹ́nu fẹ́kẹ́ta wá fi sẹ́nu ẹnu owó fẹ́ fojú báyìí sìn ẹnu wa yóò nífẹ̀ẹ́ rẹ̀ so tó bá ti lè kọjá ẹnu tó bá ti dékùn tán àmọ́ èèyàn kí n máa tètè níbi kan ibi tá a ti máa ma tètè òun náà lẹ́nu ibẹ̀ lọ́lọ́run bá lè kí láti fi adùn sí tá a ti máa ma adùn nǹkan nǹkan ó kan ni ó dùn ni ó korò ni ọṣẹ ni gbogbo nǹkan yẹn ẹnu láti mọ̀mọ̀ so àtọ̀ wá wá oúnjẹ tó yẹ pé ọ̀sọ̀ rẹ ẹnu àríkàn tí lọ́wọ́ kájú oúnjẹ tí ó ṣe ọ̀rẹ́ ẹnu tó bá tó wá ṣe ọ̀rẹ́ ẹnu tán àtòwélé tó ṣe ọ̀rẹ́ ẹkùn pé tó ń jẹ ìbá bọ́ sínú okùn yóò tún ṣe ikùn láǹfààní yóò tún ṣe ọ̀rẹ́ yóò tún pé yọ́kà sọ̀rẹ́ ẹnu lásán yóò kó bá kùn yóò lọ kó bá làáfíà wa àbí ẹ̀kọ́ ni lára àwọn nǹkan tá à ń ti torí ẹ̀ jẹun nìyẹn àwọn àǹfààní tí ń bẹ ń bi oúnjẹ nìyẹn ọlọ́run bàlẹ́ kí wọ́n jẹ́ pé oúnjẹ tí àwọn ọmọ náà máa jẹ yìí kò ní tí wọ́n láǹfààní dáadáa tó ń jẹ máa ń ṣe lára la yusminu wa la yughni min ju'in oúnjẹ tí ò ní sara wọn lóore ni kò ní mú ìgbèrú bára wọn wọn ní gbèrú sí lára wa la yughni min ju'in oúnjẹ yìí ò sì ní rọ̀ wọn lọ́rọ̀ kó ń bèbí tán bá ti ń jẹ́ tí bẹ́ẹ̀ náà lè bí ó tó máa pa wọ́n tí ìnira ibìyàn ní kò fún wọn Allah akbar wọ́n máa mú omi ìnira òǹgbẹ ò ní kò fún wọn tó ń ti bẹ́ẹ̀ ìnira tó ní agbára ní ó tó máa dà sínú kan wọn ẹ wo omi tá a sọ fún wọn bó ṣe gbóná tó Allah akbar ẹ wo bí omi ẹ ṣe gbóná tó omi téèyàn tó bẹ́ẹ̀ kí yẹn fi lé ẹnu àní tí àlìmọ́mù bá rọ́jú sọ yí pé omi ẹbí tí ó gbóná dé tí èkí kankan nu omi yẹn tó bá kán sórí àpáta àwọn òkè àwọn àpáta òkè ilé ayé yóò sì yọ kọ́ jẹ́ pé omi bẹ́ẹ̀ ni ó sọ wọ́n mọ sọ fún èèyàn pé kọ́ máa mu tí ò sì gbọ́dọ̀ mọ́ mu tí ò gbọ́dọ̀ mọ́ mu ẹgbẹ́ bọ́dọ̀ bàlẹ́ ká sì sọ fún wa nínú Suratul Waqi'a fasharibuna shurba hìm shurba hìm ah ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala gbà wípé mm, bẹ́ẹ̀ ni ìfẹ́ tẹ̀síwájú púpọ̀ ni àríkàn sílọ̀ àríkàn ìdí tí mo fẹ́ lè mú kàfẹ́ yọ́ bẹ́ẹ̀ ni náà ilé ìbáyìí ni omi tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni wọ́n máa mú ilé ìbáyìí sì ni oúnjẹ tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni wọ́n máa jẹ́

tó ṣàlàyé fún wa. lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ ìtọ́jú ọ̀rọ̀ tó lapa nínú ẹ̀mí gbogbo ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá yé tí ẹ̀mí rẹ̀ tí kú kò sí bí ó ṣe gbọ́rọ̀ yìí tọ́rọ̀ òní yà tọ́rọ̀ yìí rẹ̀ lapa nínú ẹ̀mí rẹ̀ pé ah, a a wá bá a ṣe fẹ́ la ẹ̀mí ara wa kú níbi ìyàtọ̀ lọ́nà balẹ̀ kìí wá ìwọ̀n ìrúwọ̀n ìwádìí àbí ìwọ̀n ìwádìí bẹ́ẹ̀ ìrúwọ̀n ìdébí gbogbo àwọn tí ń wádìí àwọn tí ò fẹ́ kírù nǹkan báyìí tọ́ sáwọn náà fi ń wáàdí so ẹ rí i pé ọ̀rọ̀ yẹn lapa gan lórí ẹ̀mí nkálukú wa ní láti tún wò pé a ìyá yìí ní agbára o ọlọ́run bá kọ́ má fi jẹ wá o hmm. tòtòrí pé àmà àdámọ́tọ́nà bàlẹ́gẹ́lá dá méèyàn lára irú omi yìí gan tá bá gbé fún wa nílé ayé gan tá a lè mú a lè mú a rí pé omi yẹn gan bọ́ bá dà sí yàn lọ́fun nílé ayé èèyàn bọ̀ sálù kìí kìí sí omi téèyàn lè mú téèyàn sẹ̀ ni. so bákan náà ẹ wo ibi tọ́lọ́run ni wọ́n máa gbé sáàyè tọ́ dáa nìyẹn àyè tí ọ̀dà ni ẹ tún wá wúrú oúnjẹ tọ́lọ́run ni wọ́n máa jẹ ṣé oúnjẹ tó dára tó ṣe jẹ nìyẹn tẹ̀gbẹ́ kìí ṣe eléyìí láàyè sáwọn nǹkan tí èèyàn máa ń nífẹ̀ẹ́ kìí ṣe sáwọn nǹkan tí ó máa ń wúyàn nǹkan tẹ́mi máa ń kọ̀ ní. tìlẹ́yìn tó lọ́wọ́ àdìgá sọ àwọn ọ̀rọ̀ tó lápá yìí nípa àwọn kèfèrí àti àtúbọ̀tán wọn bí ó ṣe burú tó àtúbọ̀tán burú wọn lẹ́yìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala mú ọ̀rọ̀ wá nípa àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn ìkẹ́ wọn wọn mo ti máa ń sọ fún wa yìí pé ọlọ́run bá lọ́sùn fáánù tààlà tó bá ń sọ̀rọ̀ fún ọ́nà alukur'an ọlọ́run bá nìkẹ́lá máa ń sọ̀rọ̀ bíi tẹ̀rẹ̀hìb wà tẹ̀rẹ̀hìb ìgbà mi yóò fi tẹ̀rẹ̀hìb síwájú yóò fi tẹ̀rẹ̀hìb tẹ̀lé ìgbà mi yóò fi tẹ̀rẹ̀hìb síwájú yóò fi tẹ̀rẹ̀hìb tẹ̀lé ó di pẹ́ẹ́n lórí nǹkan tó máa bá lọ́sùn fáánù tààlà tí ọba nítorí mùnásábà ni nítorí kí ni mo pè é nítorí ìbámu sí nǹkan tí ọlọ́run bá lọ sùn fáwọn tá a fẹ́ sọ ń bẹ̀rẹ̀ ẹ sí báyìí ìgbà bá lè káfẹ́ bá wa sọ̀rọ̀ ń sìn kí ọlọ́run bá lè kí láti síwájú àtẹ̀rẹ̀hìb ìṣẹ̀rùbáni bá lọ sùn fáwọn bá ó wa ó fún wa ká lè jìnà ni. yẹn lọ́wọ́ bá Allah subhanahu wa sara mú tarhib wa lọ́wọ́ bá nígbà mú tarhib wa ìṣeni lójú kòkòrò ìṣeni ní ojú kòkòrò nípa àwọn orí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ bá lè ń ṣe báyìí nípa àwọn òdodo àti wọn tí rí bá وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية الله أكبر آه. اللهم الله سبحانه وتعالى أن وجوه يومئذ ناعمة àwọn ojú kan lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama àwọn ojú yìí nàáìmà ojú yìí ó lẹ̀ àwọn ojú tí ó lẹ̀ ni nítorí pé ni'ma ọlọ́run ọba Allah subhanahu wa ó ń bẹ lára wọn. naam àwọn ojú wọ̀nyí ẹ máa rí ìdùnnú ẹ̀ẹ́dẹ̀ máa rí pé dáadáa ń lapa ń hàn nínú àwọn ojú yẹn àwọn ojú yìí ni wọ́n máa gbádùn wọ́n máa gbádùn pẹ̀lú tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó ṣe fún wọn nínú ọgbà àlìjẹ́nà so nínú ọgbà àlìjẹ́nà eléyìí ni yóò máa jẹ́ ẹ̀san fún iṣẹ́ rí tí wọ́n ṣe láyé ẹ̀san iṣẹ́ rí wọn tí wọ́n ṣe láyé nìyẹn. Naam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọlẹ̀ ìfún wa nítorí kí a lè bá a mọ dáadáa tọ́lọ́run bá àdékà ti pèsè kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ń kí a jẹ́ kan nínú wọn. naam ìgbà tí àjùmọ̀mù àpọ̀bàrí tó ń sàlàyé ayà yìí wọ́n yí àkóyù ta àádà zikruhu ọlọ́wọ́n bá ọba tí orúkọ rẹ̀ àti ìrántí rẹ̀ ga ọba tó ga tí ìrántí rẹ̀ ga ó sọ wípé wọ́n ní ìtumọ̀ pé àwọn ojú kan lọ́jọ́ أهلها في janna في جناته وني ní ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run bá lọ́sùn láti ránṣọ fún wa pé hiya na'imatun àwọn ojú ìwọ́n mọ̀ gbádùn bí tẹ̀lé ilẹ̀ láàyè ahlaha pẹ̀lú ìgbádùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ń ṣe fáwọn tí wọ́n ní ojú yẹn fi jannatihi nínú àwọn ọgbà ìdẹ̀ra rẹ̀ wa hum ahlul imani àwọn ẹni náà làwọn olùgbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn ọlọ́run ọba Allah ń sọ̀rọ̀ nípa wọn. Naam ọlọ́run ọba ní bisa'iha radiya bisa'iha radiya tún. ọlọ́run ọba láwọn tá à ń sọ yìí bisa'iha radiya ọlọ́run ọba ní wọ́n yọ́nú sáwọn iṣẹ́ wọn tí wọ́n ṣe nílé ayé. talẹni tí ó rí àwọn iṣẹ́ rí iṣẹ́ iman iṣẹ́ tawhid ìran kíkí ààwẹ̀ gbígbà àwọn iṣẹ́ dáadáa yẹn síso ẹbí pọ̀ ṣíṣe dáadáa tó bí gbogbo ìdíje àwọn iṣẹ́ dáadáa yẹn zaka yíyọ ni hajj lílọ ni tí ó rí lọ́jọ́ gbèrè àti àmà tí ò ní yọnu sí sẹ́yìn ni ó yọnu sí ìsẹ́yìn ó dùn máyàn yọjọ iṣẹ́ tí yẹn yọnu sí káàsì ni ó rí iṣẹ́ àwọn iṣẹ́ burúkú tí ò ní kórira tí ò ní kórira ìlọ́jọ́ gbèrè àti àmà pé kọ́lọ́wọ́n bá lè kẹ́ láti ẹ̀ gbé àwọn kẹ́ ìdínà sóhun. ọ̀rẹ́gẹ́ fáwọn kèfèrí ni àwọn iṣẹ́ wọn nígbà tó bá fi hàn wọ́n ní ó mọ̀ wù wọ́n ni pé kó jẹ́ sí wípé ọlọ́wọ́n bá lọ subhanahu wa ta'ala yóò gbé àwọn sẹ́yìn jìnà sáwọn tẹ́lẹ̀ àlàfo tí ó wà láàrin wọn sí àwọn sẹ́yìn gan àlàfo tó jìnà ni gẹ́gẹ́ bọ́lọ̀ bá dìkà ìsàn yìí nínú sọ́ọ̀tù àlì ìrọ̀rùn kò tí báyìí sí. ọlọ́run bá lọ́sùn máa dára sọ wípé nìkan ayé ha rọ̀bíyà túmọ̀ ẹni pé àwọn ẹni tó jú wọn tí ó tutù yìí àwọn tó yẹ kọ́lọ́run bá dìkà ló kẹ́ wọn àwọn tó yẹ kọ́lọ́run bá dìkà ló kẹ́ tí ìkẹ́ ọlọ́run bó kí hàn lójú wọn tó ju wọn fi máa tutù tí kí ọlọ́run bá máa hàn ní ojú yìí àwọn wọ̀nyí wọ́n ó yọnu sí àwọn iṣẹ́ tí wọ́n ṣe nílé ayé nítorí pé àwọn ẹni nítorí àwọn iṣẹ́ yìí wọ́n ó rí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu ta'ala kẹyìn ju bí wọ́n ṣe ń lérò ju bí wọ́n ṣe ń ran pé àwọn ọba lọ ládàá wọ́n rí ń bẹ̀ yóò ju tí wọ́n lérò fáwọn lọ yóò tẹ́lẹ̀ wà jẹ́ kí sẹ́yìn kó yọ wọn nínú gan lóyè bá yìí sìn. nǹkan tó gbà lérò pẹ̀lú àtúntàyò ń bì òun náà ní iṣẹ́ tí èèyàn ń ṣe nílé ayé. àwọn àgbìyànjú téèyàn ń ṣe nítorí pé èèyàn fẹ́ rí ìyọ́nú ọba tó dáàyàn àwọn àgbìyànjú téèyàn ń ṣe nílé ayé nítorí pé èèyàn fẹ́ rí ìyọ́nú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba dẹ́dà òun náà بالله سبحانه tọ́lọ́wọ́n bá Allah بالله سبحانه ta'ala ń sọ níbi bíi tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó jọ jàre kó jẹ́ káwa náà wà náà àwọn tí ó yọnu sí àwọn iṣẹ́ wa ní ọjọ́ ìkẹyìn ọjọ́ gbèdà kẹyàmà kó má sì wá lẹni tí ó bínú sáwọn iṣẹ́ eléyìí tí a bá ọlọ́run wa alikira sọ pé fi jannatin 'aliyah ọlọ́run bá láwọn sáà ń wí yìí wọn ó yọ́nú síṣẹ́ wọn fi jannatin àlìyàtì nínú àlìjẹ́nà nínú ọgbà eléyìí tó ga ní ibùgbé wọn ibẹ̀ ni wọ́n máa gbé fi jannatin àlìyàtì eléyìí báyìí lọ́wọ́ bá lọ́sọ̀rọ̀ àwọn sára fi ṣàlàyé nípa gíga ààyè wọn lọ́jọ́ gbèrè àlùkìyàmà ni. tùmọ̀ ẹni pé àwọn táwọn wí yìí na fi jannatin aliyatin wọ́n máa bẹ wọ́n sì ma gbe ninu àlìjánà yìí to ga èyí bẹ́ẹ̀ pe o ga. ẹ ti a bá wo bí nǹkan àríkọ́lọ́ wa Allah subhanahu wa ti ròyìn ó ròyìn àlìjánà wípé ibi tó ga ni ọlọ́run bá ròyìn rẹ̀ pẹ̀lú pẹ̀lú àyè pẹ̀lú gíga. tò nítorí àti dógóńgó dógóńgó níbi àlìjẹ́nà ni àti níbi gíga ìpè ipò àlìjẹ́nà ipò àlìjẹ́nà ipò tó ga ni. náà nǹkan tí ìmọ̀ fi rinlẹ̀ òun náà ni wípé eléyìí tó dáa jù nínú ìpele àlìjẹ́nà nínú ipò àlìjẹ́nà òun náà ni eléyìí tó bá ga jùlọ báyìí jẹ́ nǹkan bá ṣe ń ga ju kejì lọ bẹ́ẹ̀ ni ó ṣe máa da ju kejì lọ sí báyìí jẹ́ nǹkan bá ṣe ń ga sí bẹ́ẹ̀ ni dídá rẹ̀ ó ṣe máa fi kéyìn ni ó ṣe máa ga sí. mo ti rẹ̀ jọ́ pé tó bá tó bá jẹ́ nílé ayé ọlọ́run bá rí bí ọmọ sọ fún ọlọ́jọ́ gbéra ọ̀sẹ̀ yá máa pé iqra máa kà wartaqi tó bá ṣe wá ń kà kọ́ ọmọ gòkè lọ tó bá ṣe ń kà kọ́ ọmọ gòkè lọ. famanzilatuka inda akhiri ayatin taqra'uha ààyè ibi tí ó gbé tọ́ ń lọ nínú àlùjánnà òun náà ni àyà tí ọba gbẹ̀yìn nínú àyà tó ń kà yẹn ni pé ibi tó bá kà dé tó fi lè rí tó fi orí kà mọ́ ibi tó bá dé yẹn ní bó ṣe ń gòkè lọ tó ń kà bẹ́ẹ̀ tó bó ṣe ń ga yẹn lọ́mọ gòkè lọ lọ́mọ gòkè lọ ibi tó bá ibi tó bá gòkè dé tó fi débi orí ayàgbẹ̀yìn tó kà tó rí nǹkan mí kàmá ibi tó gbé nù ẹni tó bá tún kájú bẹ́ẹ̀ lọ wọ́n tó máa lọ àbẹ́ẹ̀kọ́ ni ibi tó náà bá tún dúró sí tí ò fi rí kàmá ibi tó bá dé nì ibẹ̀ ní gbogbo ẹ̀ sòbẹ́yìn bá ṣe wá ń gòkè yẹn sí bẹ́ẹ̀ ni kíni bẹ́ẹ̀ ni àlùjánnà yẹn bẹ́ẹ̀ ló ṣe ń dáa jura wọn lọ lọ́dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àkọ́lọ̀ ọba pé ó ṣe ààyè ní ibùgbé ẹnì kọ̀ọ̀kan wa aláàjọ kan sọ náà ọba. sílẹ̀yìn náà ọlọ́ọ̀bà àlekẹ́lá wá ròyìn ọgbà àlìjẹ́nà yìí pẹ̀lú àwọn àkójọpọ̀ ìròyìn kan eléyìí tó jẹ́ ìròyìn alápọ̀nlé ìròyìn dáadáa ọlọ́ọ̀bà àlekẹ́lá ti ròyìn àlìjẹ́nà ọlọ́ọ̀bà ní láà tọ́tùmẹ̀rù فيها لا làárẹ̀yàtàn ọlọ́run bá ní o ò ní máa gbọ́ látọ́tùmẹ̀rù fi há o ò ní máa gbọ́ nínú ọgbà jẹ́nà làárẹ̀yàtàn ọ̀rọ̀ láhù ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ rédíòdé ẹ̀ ní máa gbọ́ nínú àjẹ́nà. Wíwá yìí gbogbo ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ jákujàku tá ń gbọ́ láyé ọlọ́run bá ní ha làáríyàtà ọlọ́run bá ń nọgbà jẹ́nà ó ní máa gbọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ lágù ó ní máa gbọ́ ń bẹ̀. kí ló ń ni ọ̀rọ̀ yẹpẹrẹ tí ò kankan bẹ̀ ọ̀rọ̀ tí ò kankan òun náà ń sọ̀rọ̀ náà bá nípa wájú kó yí pé ìwọ tá a dájú kọ tá ń bá sọ̀rọ̀ yìí tá ń sàlàyé fún yìí nínú ọgbà ìjẹ́nà tá ń ròyìn fún ẹ tá a fẹ́ kó sálápá ń tètè rẹ̀ tá fẹ́ kó sojú kòkòrò pé kí ó jẹ́ ibùgbé rẹ̀ inú ọgbà kan ní yẹ sí pé o ò ní máa gbọ́ nínú rẹ̀ àfàwọn ọ̀rọ̀ tí ó máa dùn mọ́ ọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó sàǹfàní ò ní gbọ́ àwọn ọ̀rọ̀ tó ma gbọ́ nú ẹ̀ ọ̀rọ̀ tí ó ma dùnmọ́ ò ní ma gbọ́ nú rẹ̀ àfọ̀rọ̀ tí ó ma dùnmọ́ ọ̀rọ̀ tó yẹ pé yóò ma múnú rẹ̀ dùn yóò ma mójú rẹ̀ tutù ló ma gbọ́ tó ṣe báyìí sì àmọ́ ọ̀rọ̀ tí ó sàǹfàní ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọ̀rọ̀ ò ní ma gbọ́ nínú kíni o nínú àjẹ́nà so kọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣe ibẹ̀ ní ibùgbé ẹnì kọ̀ọ̀kan wa. ìgbà táwọn onímọ̀ tó ń túmọ̀ gbólóhùn láríyà wọ́n wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa gbólóhùn yẹn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa gbólóhùn yẹn. Ah, Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní látàsmàì fi ha láàrin yàtàrí ó ní látàsmàì adán wàlà bàfilàn ó ní ò ní máa gbọ́ ìnira àwọn ọ̀rọ̀ tí ó máa ní lára ò ní máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé ó lè tàǹfààní lónìí tí ń sọ ṣùgbọ́n yóò máa kó nira bẹ́lú mi tí ò fẹ́ gbọ́ àbí nítorí pé ńgbà yẹn kò tiẹ̀ ní bùkátà sí àti gbọ́rọ̀ ó fẹ́ kí ihun tó ní bùkátà sí ìgbà yẹn lè sinmi sábà ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹjọ́ tó sàǹfààní ni ìdẹ̀tí ọmọ kó nira bọ́hùn ẹjẹ́ bí aláàrẹ̀ irú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tiẹ̀ láhúyà ni torípọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ń fara léyìn ọ̀rọ̀ tí ń kó nira báyìí tó jẹ́ báyìí sìn ìgbà míì ẹ wà nípò wípé bóyá ẹ̀ ronú lọ́wọ́ àbẹ̀bẹ̀ kí làákà yìí ti rin ni ẹwà àwọn kan wà máa play bí bí bí nǹkan tá ń play nígbà yẹn láhúyà yìí torí pé nǹkan tí ń kó nira báyẹn kódà nígbà míì ó lè jẹ́ sí pé wà sílẹ̀ lọ́la wọn ṣe sọ̀lú alánàbí kẹrìm kúrò ẹwà mẹ́lẹ̀ gidigidi yẹ wípé àwọ̀ ah, ọlọ́run lóru torí ọlọ́run tó yẹ ká sàn àbáwọn pápánpá pápánpá àwọn ìyàwó alálàmí sí wọn náà àwọn kí nìyẹn ó burú gẹfà ṣe mọ̀ pé nílọrin sí ìyàwó alálàmí sí wó ti àìsùn alàmí sí àbí ah nígbàmà yìí sàrẹ̀ sàrẹ̀ méjì lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ kò sórun mọ́ kò sórun mọ́ hmm, ilé ayé súnyàn aláì ah ìnira gidi ni ní àwọn òkú ọlọ́run bá àwọn tí ń ṣe kí ní ìwọ̀n bẹ̀rù ọlọ́run bá fa àwọn èèyàn kan lè ń fara nìyí nítorí pé ẹ̀yin yọ̀ torí ń dunnú náà nísàrí ẹ̀hẹ̀ irú àwọn yìí náà ní irú àwọn yìí máa kó nira báwọn èèyàn báyìí gbogbo àwọn kẹta ń ṣe yẹn láàríyà ni láàrúwò ní gbogbo nǹkan tó ń ṣe yẹn pátá sọ̀rọ̀ Abdullahi bin Abbas sọ pé la tasma'u fiha láàríyà ìtumọ̀ ní pé la tasma'u adhan wala batilan ò ní gbọ́ ìnira àwọn kan tí ó máa fara nìyà ò ní gbọ́ nínú àlìjẹ́nà wàlá bátìlà kódà ìbàjẹ́ irọ́ kò ní gbọ́ nínú àlìjẹ́nà afáwa mujahid nínú ẹgbà wa Abu Najih látọ̀dọ̀ wọn wọn la tasma'u fiha laghiyatan qala shasman wọn ni òní máa gbọ́ èébú kò ní sí èébú kankan náà gbàlìjẹ́nà àbúrí dàrú ni èyàn máa gbákò yìí kò sí ìrìn àjẹ́nà kò sọ máa gbákò kankan rà àjẹ́nà gbogbo àwọn tó wà ní àjẹ́nà àwọn dáadáa ni wọn nígbà ayé láti máa rọ máa gbákò ètò máa bẹ̀rẹ̀ mẹ́ sábà tún rí lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà inú nádà sí rí sẹ́fà wọn ti wọ́n ní àwọn òtí ẹ̀ ní gbọ́n tọ́dà àwọn olè gbọ́n torí pé táwọn àwọn àjẹ́nà tó bá jẹ́ sí látọ̀sùn ẹ̀ sí àdàríyà mọ̀fúhùmù nípa àwọn ọmọ náà wọ́n gbọ́ lágíyà àwọn gbọ̀ kí kódà náà lágbé àwọn máa gbé tí ariwo nẹ́gan tí ọdá létí tí kè kó nira báyàn ariwo nẹ́gan láríyà ni so kọ́nà ọba kan sọ wa kó ń bẹ̀ so wọ́n ní mujahid sọ fún wa yí pé èyí ní máa gbọ́ yébù nínú ọgbà jẹ́nà ìṣe báyìí sí ìgbà táfà ọkọ̀ tààrà náà tí wọ́n ní látàtúmọ̀ ìfihà bá kílán shatman wọ́n ní o ní máa gbọ́ nínú iná nínú àjẹ́nà o ní máa gbọ́ ọ̀rọ̀ bàjẹ́ ńbẹ̀ o sì ní máa gbọ́ ìbú ńbẹ̀. tàbí ẹ̀pà wa tó ṣe gbé wá gan wọ́n ní la tasma'u fiha batilan wala shatiman o ní máa gbọ́ nínú àjẹ́nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàjẹ́ wala shatiman o sì ní máa gbọ́ abúni o ní máa gbọ́ nìkankan tí ó máa búyàn o ní máa gbọ́ ilé ìbú tí ó máa búyàn nínú ọgbà àlìjẹ́nà so eléyìí báyìí ẹ̀rí tí gbogbo àwọn ìtumọ̀ yẹn pátápátá kò sí kankan bẹ̀ tọ́ta kọ́ra wọn kò sí kankan bẹ̀ tọ́ta kọ́ra wọn irú ní sí irú irú àwọn yẹn sì àníbìkà ti fẹ̀rẹ̀ bí àkàṣe jámẹ́rù àkàkọ́ gbogbo papọ̀ ni pé so gbogbo àwọn tẹ́rí gbogbo nǹkan tán tún yẹn gbogbo ẹ̀ náà ní láríyà nǹkan kan mú gbólóhùn ọkàn mú ìtumọ̀ kọ̀ọ̀kan bí méjì méjì nínú nǹkan tí láàríyà túmọ̀ sí wọ́n fi ń sàlàyé láàríyà fáwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àbí so gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n ń pè ní láàríyà so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó sọ wa kúrò ń bẹ̀ ọlọ́run bá kó sí àlùjànnà ní gbogbo wa náà ni la tasma'u fiha láàríyà fíhá àínún jàríyàtùn ìròyìn àjẹ́rẹ̀ lọ́wọ́ malikẹ́ láàrùn lọ yíò ọlọ́wọ́ bá ní fíhá àínún jàríyàtùn ọlọ́wọ́ bá nínú ọgbà àlìjẹ́nà àínún orísun wà níbẹ̀ jàríyàtùn tí ń sàn fún omi orísun omi spring àbí ìtẹ́lẹ̀rú àwọn ìtẹ́lẹ̀rú omi jàríà tó ń sàn fún omi lómi tó dùn lómi tí ó tó ń dà ìjìbá yìí sì tàn pé tọ́má lómi ń dà waterfall ni omi tó yẹ pé ń sàbọ̀ látòkè wọ́n ń dà sílẹ̀ lẹ́ẹ̀ kódà ńlẹ̀ ayé tẹ bá rí odò kan tó yẹ́ sí pé ọrọ̀ a níbi tẹ́p tẹ́ pé omi ń sàbọ̀ ó níbi títí ń dà títí ń sàn lọ sísàlẹ̀ ẹ̀mọ̀ inú yẹn máa ń dúró gẹ́gẹ́ yẹn mọ̀ wù yí pé ah, ibi ìṣe wa fáìn báyìí ẹwà wárú rẹ̀ ẹwà fi ṣe wallpaper ẹwà lọ lẹ̀ mọ́lé àìbáwọn ìbò yìí ṣe máa ń ṣe náà kọ́ ẹ̀ yorùbá náà máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn wà wá fi ṣe wallpaper wáyé pé fídíò rẹ̀ náà ni ẹ lè fi ṣe screen saver gan ẹlẹ́bí ṣe ìkílẹ̀ ń pè wọ́n pípa lórí fóònù náà fẹ́ pé tẹ́ bá ti sí fóònù yín báyìí ìjẹ́ ọkọ̀ gbé wá fún ẹni tọ́kàn yín tutù tọ́kàn yín kalẹ̀ ẹ̀ máa dáná ara yín dùn kọ̀sẹ́ ni tí máa ń dà lọ wò àbí sọ̀nà alápá nìkan ni kò gbogbo èèyàn pátápátá so eléyìí ni pé ọlọ́run bá lọ́sùn fún àtàlájẹ́ kó yá pé náà gbàlùjẹ́ náà àwọn ìtẹ́lẹ̀ omi àwọn orísun omi orísun ìtẹ́lẹ̀ tó ń sàn fún omi èyí tó jẹ́ omi tó dùn eléyìí tí ó máa dà nígbà yìí ó wà mẹ́ nínú ọgbà Jánnà so omi tó yẹ ti pé jàrí àtún omi tí ì gbẹ nígbà kankan ẹbí gbogbo gbà gbogbo gbà gbogbo gbà yóò ṣe máa sàn lọ nìyẹn kò ní gbẹ. orísun omi tí ìgbẹ́ ni orísun omi tí kìí dópin ni. náà ni ọlọ́run bá Allah subhanahu wa ó tún tẹ̀síwájú ọlọ́run wà lè kí á ní kí ni. فيها سرر مرفوعة فيها سرر مرفوعة ọlọ́run bá nínú ọgbà àlìjẹ́nà tá à ń ròyìn yìí ẹ̀wọ̀n bọ́nà ọgbà àlìjẹ́ tí ń ròyìn àlìjẹ́nà ẹgbẹ́ ó ti ń wù wá báyìí abẹ́ẹ̀kọ́ ni kò sẹ́ni tí ó máa gbọ́rọ̀ àwọn ròyìn tí ò ní wù ọba tó dáa gan wọ́n ń rẹ̀ fún wa ń ròyìn rẹ̀ fún wa pé àwọn nǹkan tá a bá nù bẹ̀ rí àwọn nǹkan tí ó mọ àwọn nǹkan dáadáa tí ń bẹ́ nù gbogbo yẹn rí ọlọ́run bá ní fiha sururun maqtu'a ọlọ́run bá ní nínú àlùjánnà tá à sọ yìí ọlọ́run bá ní àwọn sóró tẹ̀fẹ́ jámi ìtẹ̀rí ìrùn ìtẹ́ eléyìí tó pé àwọn ọmọ àlùjánnà ó jòkó lé lórí ní ìjòkó ẹni tó ga kú lórí ilẹ̀ mọ̀fúà àwọn ìtẹ́ tó jẹ́ sí agbéga kìí ti pé lórí ilẹ̀ wọn wà. ẹ̀rì kẹ́lẹ́ ayé gan káwa náà fẹ́ ra bẹ́ẹ̀dì eré ìwé làmọ́ra eléyìí tí ó mú wa lé téńté wọ́n lọ́nà balẹ̀ gẹ́gẹ́ bá ti wá ṣẹ́wà sí wàbá ṣe owó jìnnà tó ra pẹlẹbẹ gan kìí fi pẹlẹbẹ lówù owó rẹ̀ ní o bó bá ṣe máa lògùn mọ́ ni òun náà ń gbẹ̀gbẹ̀ ilé ìtọ́ ga tí ó lè téńté hùn tí ó mọ̀ pé ilé iṣẹ́ yẹn lè téńté hùn ló yí ọmọlúwàbí yẹn arí ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ilé yìí ṣe iye tí yóò lè téńté yìí ilé yìí máa yí ọmọlúwàbí yẹn púpọ̀ tẹ́lẹ̀ yọ wá sí bùkún wa báyìí ilé náà ilé náà ó o ìtẹ́ lọ́jọ́ gbére àti yàmà nínú ọgbà jẹ́nà mọ̀rùfúà níta gbéga lórí ilẹ̀ ni nǹkan tá a gbéga ni because àdámọ́mọ èdè nìyẹn ni pé tó bá fẹ́ jòkó àbọ̀ bá fẹ́ sùn kó jòkó síbi tó ga ẹ̀rí pé ní ìsìnbáyì ìtẹ́kan ni wọ́n tẹ́ sílẹ̀ yìí tá a jòkó lórí ilẹ̀ àwọn kó ṣe ń ṣe wá gbé kalẹ̀ yìí tá a jòkó tá a ga lórí ilẹ̀ ibo láti jòkó mẹ́ ẹ́ kújí ń jẹ àtàkì dàrí tí ọba sáyìn mọ́ lọ́yà kù àbáwọn tó bá lọ́lá jù ọ̀rẹ́ pẹ́yẹ́ sọ́kálẹ̀ sọ́kálẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ògbókú lọ lẹ́sìn ibi tó ń kádùkú wa náà máa fẹ́ ni ibi tí ọgà ń lẹ̀ sí àti ọlọ́run bá ní sí ha sóróró mọ̀fúra àwọn ìtẹ́ eléyìí tí wọ́n máa sùn lórí rẹ̀ àwọn ìṣẹ́ tó yẹ pò ga ni lórí rẹ̀ wọ́n sì máa sùn bẹ́ẹ̀ pẹ̀lú rọrùn oorun rọrùn oorun tó dùn òun náà máa sùn bẹ́ẹ̀ àwọn ìṣẹ́ tó máa jòkó lé àwọn ìṣẹ́ tó ga ni wọ́n sì máa jòkó mbẹ̀ ní ìjòkó ìdẹ̀ra ìjòkó ìrọ̀rùn orí bá nǹkan tó ń pè ní àtòrò àti ní jamiu sẹ̀rí òní àrí nǹkan yìí tó ń pè ní àtẹ̀rí òun náà ni àṣẹ́ìkù zulkọwá ìní mọ̀tẹ́fìà àṣẹ́ìkù zulkọwá ìní mọ̀tẹ́fìà ti òun náà ni nǹkan tó yẹ sí pé ó ní àwọn ẹsẹ̀ tó gbé ó ní àwọn ẹsẹ̀ eré tó gbé ó ti bá yín sìn alẹ́ bí ìjìlú ìwọ̀n ìfìdá alẹ́bí ìtàkọ̀dù ìjùlù ti wà ìrìtìjà eléyìí tó ń pè a máa ń ṣe láti fi jòkó àti láti fi kíni láti fi ẹ̀gbẹ́ lélẹ̀ kọ̀tán kò bẹ́ẹ̀ ni ẹ̀rí pé tí ló fi dìtìn náà ni èèyàn tọ́lọ́ bá tún ní kó tún lówó díẹ̀ tó rà kò tún ní máa dáa náà ká máa gbé fóòmù náà sórí lẹ́lẹ́ẹ̀ẹ́ ẹjá lọ kan bẹ́ẹ̀dì wọ́n ní àwọn fọ́níṣọ̀ ọmọ àwọn bẹ́ẹ̀dì kan kàtọ́ yìí tó yáàyè báyìí àrí wọ́n tún abáyàn kan bẹ́ẹ̀dì ó tún ṣe lọ́tọ̀ àti nífẹ̀ẹ́ gbé lẹ́ẹ̀dì sórí ilẹ̀ àwọn àgbẹ̀ sórí ẹ̀ sẹ́ńpọ̀ wà lẹ́fẹ̀ tí ó gàrí èyí títà fi ń kan òun gangan náà ń pè ní bẹ́ẹ̀dì eléyìí táwọn gbé bíọ̀ ní fóòmù àrí so àwọn àgbẹ̀ mattress sínú rẹ̀ náà ní fóòmù àrí hmm. so

ṣẹ̀rí nǹkan yẹn sáyẹ́ǹsì ni o ọkàn jẹ́ wípé nísìnyí náà àti tún fi bẹ́ẹ̀ mọ sáyẹ́ǹsì mọ́ni lórí jẹ́ pé onígìlà onígìlà ń lò ṣẹ̀rí tí wọ́n bá sùn lórí àwọn bẹ́ẹ̀dì ilé ìtọ́mọ́ ní springi tẹ́mọ̀ báńkì sáré kí ló fi máa rò níròyìn nítorí pé yọmọ absorb yín nítorí ẹ̀ ló fi jẹ́ pé tẹ́ bá wo mọ́tò ó lábsọ́bà tẹwàwọ̀ ọ̀kadà ó lábzọ́bà síngì ìmá bẹ́ẹ̀ lábzọ́bà àti nǹkan tí wọ́n rọ sí nítorí pé tó bá já sí gálọ́pù kó má jẹ̀yìn mọ́lẹ̀ gbé tó bá jẹ̀yìn mọ́lẹ̀ aróòrò yín ẹ̀sìn ọ̀dọ́ sábà yín sì ṣùgbọ́n tó bá já gálọ́pù yọ́kàn sí jìm àbí yọ́kàn táyín lókè ní jìm tó kárámà bá àrò yẹn ni sáyẹ́ǹsì náà bá débẹ̀ ó ṣe pàtàkì o nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé irú àwọn bẹ́ẹ̀dì onírin àmọ́ torí pé máa ń ṣòfófó ìlú tó ń jẹ́ sínú olófòfò ni olófòfò ni so pàápàá jùlọ ilé ìjọba gbé jẹ́ náà àmọ́ ṣòfófó kódà àwọn fóòmù kan bẹ ẹjọ́ kìíní àná ìyẹn bó ṣe ń bẹ medicine níjọ́ àná àwọn fóòmù yẹn spring mọ́ wà nù rẹ̀ ẹ̀rí fóòmù báyìí tó yẹ pé spring kódà ìdajì ìdajì fóòmù yẹn ni spring yọ wà ń bẹ̀ òkè rẹ̀ tó jẹ́ dájì tó kù òun ni fóòmù ọwà wà ọwà aràn sọ sí i máa ń wúwo báyìí níjọ́ tí aṣọ rẹ̀ bá ya lẹ́ẹ̀rọ àṣírí kí àti spring àwọn spring tó sì lálùbáríkà tó tó yáyì ni wọ́n kó sínú ẹ̀ tòtẹ́yìn bá ti wà lórí ẹ̀ báyìí irú yẹn ni ẹ̀ bá máa ń ní bẹ́ẹ̀dì oní springi kò bá jẹ́ pé onígi náà lẹ́fẹ́ gbé sí tẹ bá ti gbé fóòmù oní springi sí ẹ̀yìn náà lọ àmàta pọ́npọ́npọ́n bẹ̀ káwá tí ń sùn lọ́lẹ́ màta pọ́npọ́npọ́n tẹ bá ti ń yí sí rí tó gbé ìzókè wá sí rí yóò sùn tó tẹ pa ní sórí <laughs> ọlọ́run kọ́ sàádọ́ wa gbogbo ẹ̀ náà ká lè gbádùn ayé náà <clears throat> ọlọ́run bá ní kí ha sóró mọ̀súwà ẹ̀rí pọ́lọ́ ọba àlekẹ́lá ròyìn àwọn ìtẹ́ yìí àwọn bùsùn yìí àwọn tá a máa ń jòkó lé yìí bá a ti ń jòkó lé náà là ń sùn sí àbí ẹ̀kọ́ ni ọlọ́run ọba ròyìn rẹ̀ bẹ̀ẹ̀kẹ̀fà pẹ̀lú kíni pẹ̀lú gbígbéga pẹ̀lú gíga sọ̀rọ̀ báyìí ọlọ́run ọba àlekẹ́lá sọ láti ṣe àlékún ìyàwòrán dáadáa rẹ̀ sínú ọkàn wa ní nítorí yá yìí o nítorí dáa ni o nítorí ọba àlekẹ́lá pèsè kalẹ̀ fáwọn màlìjẹ́ náà ni ẹ dákun ṣé gbogbo eléyìí náà nísìnyí báyìí ṣé kò dáa ní nǹkan tí wọn máa lé báyìí ẹ mọ̀ pé lè dáa ju tẹ́lẹ̀ tá a ti kọ́kọ́ ń sọ yẹn látàárọ̀ lọ tá a ti kọ́kọ́ ń sọ látàrí alákọ̀ọ́kọ́ tá a fi ń dédé ẹlẹ́ẹ̀kẹjọ yẹn ṣé ìrùn dùn gbọ́ akẹ́kọ̀ọ́ tó gbọ́ ìkànnì ní náà ń sọ tí ní ti wá ń dùn yìí tí ní gbogbo ọkàn sí ń àti àwa gan ti ń gbádùn ẹ̀mí ara wa kalẹ̀ àwa gan a máa gbé àwọn tọ́kàn mi tó yẹ pé tọ́ nǹkan máa dùn àbí so gbogbo ẹ̀ náà ni ó ń túmọ̀ sí kọ́nà ọba Allah subhanahu wa ta'ala méjèèjì ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run bí ìyá ti ń bẹ tó le koko tọ́nà ọba lékele ó ròyìn rẹ̀ pé hey àgbákò ìyá ń bẹ lọ́dọ̀ mi o ìyá tó ní koko koko ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run bẹ́ẹ̀ náà ló tó máa sọ fún wa pé tó ìkẹ́ náà tó ti tọ́ tẹ́ ìkẹ́ tó gbádùn bẹ lórí ìmọ̀ náà wa náà o ilé tó bá fẹ́ mú ní kó ọjà tó bá fẹ́ ná òun ni kó kówó lé o ọlọ́run yìí ti sọ irú ọjà tí irú ń tá kó wá tá fi gbà kọ̀ọ̀kan àbẹ́ẹ̀kọ́ ni kéde lọ fẹ́ rà hmm, àwọn nǹkan báyìí ní kọ́ máa ṣe kéde lọ fẹ́ rà ọjà tí ń bẹ lọ́dọ̀ ìmọ̀ náà oríṣiríṣi yìí tó bá fẹ́ rà ní kó sọ. ibùgbé tí ń bẹ̀rẹ̀ lèmi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oríṣiríṣi ni ibi tó bá fẹ́ gbé òun ni kí o ṣiṣẹ́ rẹ̀ ìfẹ́ tí o sì ṣe tí o fi gbé ìgbé kọ̀ọ̀kan ọlọ́run bá nìkẹ́ra ti sọ fún wa sókọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àkọ́dà òun kó ṣe wá ní olùgbé inú àjẹ́nà ọlọ́run bá kó má sì ìpín wa nínú àjẹ́nà ju ìròyìn nìkan lọ kọ́mọ́ṣe ni tí ó mọ̀ níbi ìròyìn yìí nìkan kọ́mọ́ jẹ́ pé ọlọ́run mẹ́jọ jẹ́ pé ìpín wa náà jẹ́ náà ìròyìn ẹ̀ta ń gbọ́ yìí ọlọ́run bá kó jẹ́ sí pé ìpín wa náà lìjẹ́ náà òun náà ni gbígbé ibi tó ga jùlọ nínú rẹ̀ kọ́lọ́run bá kó jẹ́ kí ìròyìn rẹ̀ tá ń gbọ́ yìí kó jẹ́ kó ti wá láǹfààní kó wa àti nínú ìṣẹ̀lẹ̀jọ́ gbèrè àkíyàmọ̀ wa ọlọ́ọ̀bà lọ́ba tí ó ní kápá láti ṣe gbogbo lè torí pẹ́lú ní ìní ìpín rẹ̀ nínú àjẹ́mìnà kọ̀kọ́já gbogbo ròyìn rẹ̀ tí kàn gbọ́ náà ìpín tí ẹ̀mí àjẹ́mìnà sọ́sàtì ẹ̀ ti bọ̀ so ó parí kò ní nípìn níbi wíwọ lọ́jọ́ gbèrè àkíyàmọ̀ ṣe mo fi bẹ̀ lọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá kó má ṣe ìpín wa nínú àjẹ́mìnà ní tí ọmọ lórí gbígbọ́ tí à ń gbọ́ yìí nìkan kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí á lè wà nínú àwọn tí yóò gbé náà gbà jẹ́ náà láà alájọ kan sọ lọ́wọ́n bá ẹni tọ́lọ́wọ́n bá rí kí láti ní kọ́rọ̀ ẹja sínú àjẹ́ náà ó ti lànà kò sí bẹ̀rù mọ́ èyí wọnú àjẹ́ náà kó tó kúrò hmm, èyí wọnú àjẹ́ náà kó kúrò inú náà nìyẹn tó máa nìyẹn máa ń wọ̀ tí yẹn kò padà kúrò ṣùgbọ́n náà àjẹ́ náà bí bá ti lè tọ́rọ̀ yẹn bá ti jẹ́sà àjẹ́ náà báyìí ni tí yẹn bá fi lè rí ibi jàjàbọ́ jàjàbọ́ tó mórí bọ́ báyìí ká gbìyànjú nílé ayé yìí ká má sọ̀lẹ̀ ká má pé ẹ̀mí ara wa náà ni gbogbo nǹkan tá à ń ṣe yẹn ẹ̀mí ara wa náà là ń ṣe fún ṣeye tó ká dààmú nígbà tí ìdààmú wúlò ká ṣiṣẹ́ nígbà tí iṣẹ́ wúlò àmọ̀gbà tí kò dé tábà ń dájọ́ ti pé à pẹ̀lú gbọ́nà ọba ìmínú ìṣẹ̀ padà wá mọ́ra lọ́jọ́ iwájú náà ìmínú ọ̀padà mọ́kàn mo sì bíjì díẹ̀ ni mo kàn fẹ́ sàwọn tí ń bá ń padà sírí ọ̀sìfà súnà tẹ́ ń ṣe ń padà ṣe o

ọmọ ń fẹnu dọ́dùn ọmọ fi ń ṣe súnà wọn kì í ṣe wọn kì í ṣẹnu tó bá ti mọ̀ tètè máa lò torí pé àwọn nǹkan tó náà bá fi pamọ́ fún wa òun náà ni àsìkò tí a jáde láyé ọmọ wa fi pamọ́ fún wa èyí pé nígbà tá àti wà mọ̀ yẹn sẹ́mà kò sí fọkànbalẹ̀ àti ká tètè máa ṣe ní tó bá yẹ ká ṣe torí pé àmọ̀gbà tí kò ká wa mọ́ àti mọ́ntá ma ṣe lọ́wọ́ kí kó ti kàámá orí ìgbàkà jìnú kọ́ kàámá ó sádàwà lójú pín ìkàlámà jùlọ jù kọ́ kàámá orí ìtúkú bá ti kàámọ́ ẹ̀ gẹ́gẹ́gẹ́ orí ẹ̀ ní ó fi gbé wa dìde so àti ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lẹ́nu jẹ́ pé kí ẹ máa sọ́ra ń gbogbo gbà pé mẹ́jìn wo gbà kí n sáré ṣe kìíní tó bá fẹ́ kọ sáré ṣe ó sì jẹ́ nǹkan burúkú tí wọ́n náà fẹ́ nǹkan burúkú ni tí kú bá kẹ́ ẹ mọ́bẹ̀ ńkọ́ tí báwọn èèyàn kan tí báwọn èèyàn kan ní kún kámọ́rì ìsìnà wọ́n ni wọ́n lu mágùn abẹ́ẹ̀kọ́ ni ikú sì kámọ́rì ìsìnà ẹ̀dàkùn ṣe tọ́lọ́run bá níbi tí kú kámọ́ nìsìn sẹ́mọ̀ ní pé aláwọ̀kọ́ ni pé ọba lè kíá mara ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó borúkọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan jẹ́ tó bá jọ kọ ó borúkọ àwọn ọmọ rẹ̀ ó borúkọ bá jẹ́ bàbá ó borúkọ àwọn ọmọ rẹ̀ jẹ́ kó ló borúkọ ìyàwó rẹ̀ jẹ́ because ta ni wọ́n sọ pé ta wọ́n fún nírò rẹ̀ pé wọ́n fún nírò pé bàbá yín hmm, ibi tá a ti gbé e orí ibi tàbí bí bàbá yìí kan wá gbókù bàbá yàn wá tí gbogbo ẹwà ní òhò kan wá ní ìnà fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́wọ́ ni wọ́n bà tó kú ẹmọ tó wúrú àwọn nǹkan yẹn ìbánilókọjẹ́ ni àmà àwọn ọmọ yẹn gan àti ìrìn ládùúgbò gan wọn pé àwọn ọmọ tí bàbá wọn kú sórí ìdìnàjò ní àwọn náà lọ hm? ọlọ́mọ mọ̀jẹ́ káwọn ọmọ náà mọ̀jẹ́ bàbá wọn ẹ̀rí bá ti rìn gan wọ́n mọ̀jẹ́ bàbá rẹ̀ lè bàbá rẹ̀ lè ìfẹ́ jọ bí mo ti ń wo yìí ọlọ́run kó sànù wa àbí ìyá tó kú sórí ìzìnà sọmọ yìí pé lẹ́yìn pé borúkọ ara rẹ̀ jẹ́ ó tún borúkọ àwọn ọmọ rẹ̀ náà jẹ́ ó tún borúkọ ilé wọn jẹ́ gan torí pé nǹkan ìyẹpẹrẹ ní gbogbo àwọn kan bá aṣọ ni kíkú ká mórí ẹbọ wá káyàn mórí ẹbọ rí pé gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí kò gbọdọ̀ káyàn mọ́lé lórí ẹgbẹ́ tí kò bá káyàn mọ́lé lórí ẹ̀ báyìí ẹ̀mẹ́wò ní balẹ̀ pé áà ah, ní tí kò ká mẹ́ni lọ́wọ́ yìí ee eh, ilé ìlágbára o àbí kò káyàn mọ́lé ọtí hmm? kò káyàn mọ́lé ọtí ọ̀dàkùn tẹ́bi tó yẹ kí kò káyàn mọ́ náà ni òun náà ni ọmọ tí bá ń tọ́ ṣàlàyé fáwọn ìlú nígbà nìgbà òkè níṣìbàá ìwọ ní ìsìn wọ́n ń ṣe wádìí má lọ lé bọ́ọ̀lù mọ́ má lọ lé bọ́ọ̀lù mọ́ ọ̀gbọ́rọ̀ tó dákùn tó tọ́lọ́ ọba tó lè bẹ́lẹ̀ òfin kúkọ ọmọ bẹ́ẹ̀ pé kíkú ti ẹ̀kan ọmọ lé bọ́ọ̀lù kọ́ wá jẹ́ sí pé wá ní ilé bọ́ọ̀lù ló kú sí sọmọ pé ìwọ náà wo bọ́ọ̀lù lọ́wọ́ wákàtí kan àbọ̀ fi ń wò kíkú bá dé tó bá ká ọmọ bẹ̀ mo dé báyìí so ká ní sálábì kan kú sí ilé bọ́ọ̀lù àbí tó ṣe gbọ́ pé sálábì kú sí ilé ẹ̀ẹ́dà kò tẹ̀lé ọlọ́run wọn ní sálábì kú sí mọ́sálábì bá wọn ní sálábì kú sálkọ̀ o wọn wá ló kú sí ilé bọ́ọ̀lù fẹ́mà bàbá lọ gbókù rẹ̀ tòótọ́ náà ẹsẹ̀ wọ́n mọ̀ kọ́lẹ̀ náà ẹ̀ pẹ̀lú ibi ṣe náà sì ní tẹ́bi tó yẹ ká ti lọ gbókù rẹ̀ nù tẹ́mọ̀ afá ara yín ká máa kúlé bọ́ọ̀lù <laughs> ara wá kúlé bọ́ọ̀lù ẹ̀rù sílẹ̀ yá àìṣẹ́ ìṣẹ́yìn ọmọ pátínà ni ẹ wà sọ pé ọmọ pátínà ni kọ́ pátínà ni nà ó kódà nígbà tó ń jásínà báyìí tó ṣe hà báyìí tó fi jíjẹ lọ báyìí <laughs> lọ́wọ́ bọ́ àrùn kìá mọ̀ níbi tẹ́ ti jásínà ah, ah. Ọlọ́run wa kọ́ sànù wa. هذا والله أعلم سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك